يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين وكي بقوة بكي ولا تعالى السلام عليكم ورحمة الله وبركاته أوتي أتاي a yọ. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò ní ìjókòó tèmi. Ó máa jẹ́ revision àtúnyẹ̀wò fáwọn ẹ̀kọ́ kan tá a ti kọ́ sẹ́yìn tá a fẹ́ wo bá a ṣe gbọ́ àwọn ẹ̀kọ́ náà yìí tó torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní àwùjọ wa lénìí. Fóònù kan tí ò dé ní ọdún kan lé díẹ̀, à ń yẹ tírà kan wò ta pè ní um, Nawaqib al-Islam. Àwọn ohun tí máa ba Ìsìláàmù jẹ́ tá a sọ wípé ẹni tó kó àwọn nǹkan òwújọ òun ni sheikh muhammad abdulwahab ìkan nú àwọn àfa súnà tí wọ́n ti rí kọjá lọ tipẹ́ àwọn ni wọ́n ṣa àwọn ohun mẹ́wàá jọ sínú tírọ̀ ọ̀hún tí wọ́n wá ṣe àlàyé wọn wọ́n fún wọn palẹ̀ wọ́n ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí bí kọ̀ọ̀kan nínú àwọn kan wọ̀nyí ṣe ń jẹ́ ohun tó ń ba islam jẹ́ wọ́n sì fi ẹ̀rí bíba islam jẹ́ ìkọ̀ọ̀kan wọ́n fi tì í látinú Quran àti látinú sunna látinú hadith. àwa ń wo ìkọ̀ọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí nígbà tí a fi ń kẹ́kọ̀ọ́ yẹn à ń gbé wọn yẹ̀ wò à ń rò wọ́n sí nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa èèwọ̀ nìkan àbílì nínú àwọn nǹkan wọ̀nyí ló bá wí. ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ láìpẹ́ yìí tó jẹ́ pé òun ni èyí tó pọ̀ nínú àwọn èèyàn ń jẹ lẹ́nu lórí social media lọ́wọ́ mo wá rò wí pé bóyá ká tiẹ̀ tún fi halkọ̀tì yìí ká túbọ̀ tún ti sọ̀rọ̀ síbi ìkànnú àwọn tí a ti ṣàlàyé ẹ̀ fún ni tẹ́lẹ̀ ká wo báwo làwa náà ṣe gbọ́rọ̀ yíyé sí ká mọ̀ tó bá jẹ́ pé ẹ̀kọ́ tá a rò pa rí wa kọ́ tó bá kù síbi kan ká tún fi àkíyèsí sí pé àrárá o àti ìgbọ́yé tó bá jẹ́ pé pẹ̀lú àwọn ìbéèrè tí màá máa ṣe ìdáhùn tí máa gbọ́ ó fi ń rinlẹ̀ wípé akọ́ ẹ̀kọ́ yẹn lákọ̀ọ́yé ni a sọ pé alhamdulillah. lákọ̀ọ́kọ́ náà adúpẹ́ <clears throat> fún ọlọ́run ọba tó ṣe wá ní ahlu sunna tó ṣe wá ní mùsùlùmí kò wá ṣe wá ní mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ṣe wá ní mùsùlùmí tí máa fọwọ́ gbáyà pé òun kì í ṣe onísúnnà nítòun tí ò ní mọ̀ wípé àbùkù ni kéèyàn ó sọ pé òun jẹ́ mùsùlùmí kó sì yọra ẹ̀ kúrò nínú àwọn ìjọ súnnà àwọn kan wà bẹ́ẹ̀ yẹn wọ̀lọ́ọ̀hìn wọn ò wọ́n lábùkù tí wọ́n bá ń yọra wọn kúrò nínú ìjọ súnnà nítorí ìkórira tí wọ́n ní fáwọn kan tí wọn rò pé wọn ń pera wọn mọ́ náà ó wá tó máwọn sọ pé àwọn ò fẹ́ jọ wọn àwọn kì í ṣe alùsúnà níta wọn ara pé àgbọ́yé ẹ̀sìn ó mọ níwọn kúrò wọn òun nìyẹn kọ́lọ́wọ́ òfin irú eléyìí àgbọ́yé tó gun báyìí ṣàdánwò fáwa kó tó lọ́pẹ́. téèyàn bá wá fẹ́ mọ bọ́lọ́run bá ṣe ṣàánú èèyàn tó tọ́lọ́run bá ní kéèyàn wà lórí sunna ọlọ́run a máa fi àwọn àdánwò tó ń báwọn wọn tí ò sí lórí sunna kéèyàn sákìyèsí téèyàn á ti bẹ̀mọ̀ yìí pé a ọpẹ́ tọ́ sí wa o wàlláhi tí wọ́n bá gbé ẹnìkan nínú wa. wípé látìgbà tó tiẹ̀ tí wàá takú ti súnà lọ́rùn yìí kí ló fi súnà ọ̀hún dà tá a bá rí nǹkan kan tọ́ka sí ó yẹ ká sọ pé ó tó lọ́pẹ́ wípé àwa mọ Allah lẹ́ni tá à ń sìn a mọ Allah lẹ́ni kéèyàn tá lọ bá táyé ẹni bá ń já. Ja òun là á sáájì òun ló lè lani ló lè gbani lọ́wọ́ gbogbo tí ń bá ń dáyà jáde. a sì mọ Allah lẹ́ni tí èèyàn tẹ́wọ́ sí tí èèyàn rẹ́nà bàbá ọ̀rọ̀ kọ́yà ẹ̀jẹ̀ bá a ṣe ń dùn ṣé wọ́n àrà ok wọ́n wà ní kíláàsì báwa ṣe ń dùn wọn yẹn. a Allah lẹ́ni tí èèyàn sá lọ bá ẹ̀fọn apákó yẹn ha kọ́mọ̀tò pàdé àmọ́ Allah lẹ́ni tí èèyàn tẹ́wọ́ sí tí èèyàn bá ń wá oore toróhùn ọlọ́run ọba nìkan ní máa ṣe é ṣẹ́rí téèyàn bá ń rí ìdààmú tó ń bá àwọn kan táwọn náà ń pera wọn mẹ́sìn Islam báwa ṣe ń pera wa mọ́ ọ kéèyàn wá gbọ́ kí ni sábàbí ìdààmú wọn kéèyàn wá rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn wọn tó sorí kodò òun ló ń kó dààmú yẹn bá wọn ju ohunkóhun lọ èèyàn á mọ̀ pé ẹni ọlọ́run ṣàánú ló máa ń fi ẹsẹ̀ lórí súnmọ́ aṣáájú ẹ̀dá torí pé ẹni fẹ́ ṣe súnmọ́ ó gbà kọ́lọ́run bí dáadáa bá dé ó mọ̀ kọ́lọ́run ọba lọ́pẹ́ tọ́ sí támì wo bá dé ó mọ̀ kọ́lọ́run ọba náà ló ń mì wá wò òun náà lèèyàn máa ń bẹ̀ níṣe jọ́ kan yìí ẹni tó bá wà lórí social media nínú wa a <clears throat> ṣalábàápàdé fọ́nrán kan kì í ti ẹṣẹ́ yọ kan mo padà gbọ́ pé ó ti ṣe fọ́nrán bíi mélòó kan tó pọ̀ ọmọkùnrin kan ó fara mọ́ ìkan nínú àwọn olórin tó jẹ́ gbajúgbajà olórin nílẹ̀ Yorùbá ọmọkùnrin tá à ń sọ yìí nínú ìkan nínú àwọn fọ́nrán tí ó ṣe tí mo wò á kò bára mi dúpẹ́ fọlọ́run púpọ̀ ó ń sun ẹkún gidi ni lórí pé kí wọ́n bá òun bẹ́ẹ̀ olórí yẹn àtàfà olórí yẹn ẹ máa gbọ́ dáadáa o olórí àtẹni tó já àfà olórí kí wọ́n bá òun bẹ̀ wọ́n ó wá ó wọnú ìtàn kí ni nǹkan tóun ṣe tóun fi ṣẹ̀wọ̀n tó fi wá di pé àyà òun ń já. Ja, tí nǹkan kan bá ṣe òun àwọn méjì yẹn ni kí wọ́n bi léèrè o ó sọ ìtàn bóun ṣe paramọ́ olórí yẹn bóun ṣe nífẹ̀ẹ́ àwọn irú iṣẹ́ tó máa ń rán òun tóun máa ń jẹ bóun náà ṣe fẹ́ kó kó kóun lọ́wọ́ pé kóun náà ò lè hàn kóun ò lè pọ́pùlà tóun wá ń bẹ̀ẹ́ pé nínú àwọn tó ti mọ̀ gẹ́gẹ́ bí èèyàn ńlá kó so òun mọ́ lágbájá kó jẹ́ kóun mí ti tàmọ́dó òun náà fẹ́ hàn látara iṣẹ́ tóun náà ń ṣe bí gbogbo nǹkan yìí bó ṣe wá di pé wọ́n ṣẹra wọn tó wá di pé ìyàwó òun fẹ́ bímọ ẹ̀wọ́n lọ́mọ kú mọ́ nú kò wá rò síbi méjì ju pé àwọn tóun ṣe yìí náà ni iṣẹ́ tóun ṣe òun ò rọ́wọ́ mú bíi tìgbà kan mọ́ kò lọ síbò ní ìjú pé àwọn èyí tóun ṣẹ̀ náà ni èèyàn á wá wò pé ìwọ lọ́wọ́n ọba ẹ̀ ṣé ilé ayé táwọn èèyàn ń lé òun náà ló mú wọn ponú ẹ̀sìn débi tí wọ́n ponú dé yìí bó ṣe ń pìtàn yìí ló tún ń sunkún tó tún ń bẹ̀bẹ̀ pé gbogbo ẹni bá rí fídíò yìí wọ́n bá òun bẹ àwọn méjì yìí wípé gbogbo tóun bá fi ṣẹ̀wọ́n bí ìgbà tó ń tọrọ pé kí wọ́n tú òun sílẹ̀ yìí wàláhì long and short ẹ̀ náà nìyẹn àwa wo pé àwa máa dúpẹ́ kọ́lọ́wọ́n ọba o ó sọ bóun ṣe ń lo mọ́tò yìí tẹ́lẹ̀ tóun dẹ́n tí ò yí mọ́tò mọ́ ṣe mọ̀ pé lọ́dọ̀ ẹni kẹ́sìn ò bá yé orí ibú kan nìyẹn àwa ti pìtàn fún wa Mus'ab bin Umair ṣẹ́ran kẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ sọ̀hábí ni òun ní máa lo aṣọ tó gbayì jù tùràrí tó bá jẹ́ tùràrí ìgbàlódé tó ṣe ẹ̀wọ̀lú ara Mus'ab làwọn ọ̀dọ́ tí máa kọ́kọ́ gbóòórùn ẹ̀ nígbà tí ò tí ì gba Islam Mus'ab bin Umair kété tó gba Islam táwọn òbí ẹ̀ ò lọ́wọ́ sí Islam tó gbà tí wọ́n fẹ́ já lẹ́yìn ànábì tó ń wá takúpé rárá ọ̀rọ̀ áhírà òun lélẹ́yìí gbogbo ń ta lè pè ní dáadáa táyé tọ́dọ̀mọkùnrin lè fẹ́ máa fi yangàn Mus'ab dẹni tí ò ní ó kó gbogbo ẹ̀ sínú Islam ó kéwú ọ̀rọ̀ ọlọ́run ọba e débi pé òun náà jẹ́ àǹbákọ́dọ̀ fún ànábì sallallahu ó wà nínú àwọn tá ànábì pé kí wọ́n lọ máa kọ́ wọn lẹ́sìn ní Medina nínú àwọn tá kọ́kọ́ rán pé ẹ máa dèmí Islam Musa yìí ó ó kú sójú ogun ẹ̀sìn Islam lẹ́ni tó jẹ́ pé aláìníní nípa dúkìá àtayé aṣọ tí wọ́n fi bo òkú láṣìírí wọnú sàárè wọ́n láṣọ péńpé ni wọ́n rí dàbò bó bá bo orí yóò yọ ẹsẹ̀ sílẹ̀ tó bá bo ẹsẹ̀ yóò yọ orí sílẹ̀. Mus'ab gbogbo nǹkan tá à ń sọ yìí bá àtàwọn sọ̀hábà tó yí ká wọn ò ká kún orí igbó o ó ti máa ń ní lọ́wọ́ rẹpẹtẹ tẹ́lẹ̀ ó wá jọ aláìní wọ́n wá rò pé ẹ̀sìn tó yà síbẹ̀ yìí ò gbé rárá ìgbàkígbà táwọn onítàrí Islam bá ronú kan Mus'ab wọn a máa pè é ní shahid ogun nínú àwọn tí wọ́n kú sójú ogun Islam ta nírètí pé wọn ò ní ṣèṣirò iṣẹ́ ni Mus'ab ibn Umair jẹ́ àwọn eléyìí wọ́n bí wọn sínú Islam ṣùgbọ́n gbogbo àwọn àfáà tí wọ́n ń fara wọn kì í ṣàfáà tí máa jẹ́ kéèyàn dákẹ́ ní ojúlówó Islam tí máa jẹ́ kéèyàn ó dà mọ́ adùn Islam gan kò jọ bíi pé wọ́n mọ̀ wàláhì wọ́n ń ṣe islam níṣe pé wọ́n bí wọn sínú ẹ̀yìn tó oko ẹrú ní tó kàn nù wọn wà ló fi jẹ́ pé tí challenge ìpèníjà kékeré kan bá ti kojú wọn wọn ò ní nǹkan méjì tí wọ́n ń rò ká làwọn ṣẹ̀ ni kì í ṣe kí làwọn fi ṣe ọlọ́run bó ṣe yẹ kí ẹni bá jẹ́ mú mi ní òdòdó máa rò ó níbo la ti kọfẹ̀ níwájú ọlọ́run kí ni mo fi ṣe ọlọ́run àwọn kì í rò bẹ́ẹ̀ tá a la ṣẹ̀ ni ló ń tọ̀hún fi ń sunkún kiri pé òun rántí iṣẹ́ báyìí iṣẹ́ báyìí ẹ̀ tí ọ̀gá òun olórin rán òun tó sì jẹ́ pé torí ìfẹ́ tóun ní sí lòun fi jẹ́ṣẹ́ náà báyìí lòun jẹ báyìí tòun ti bẹ́ẹ̀ nígbà tọ́lọ́run kọ pé owó fi wọ́n ṣàdánwò fúnra wọn ó padà dá láìní ó wá ṣe kò ń gé àkókò tí ó jọ bí pọ́gà ń bínú sí àáfàá tọ́gẹ̀ náà faramọ́ ìyẹn náà ń bínú sí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ mọ́ra wọn ẹkún tó wá ń sùn kiri báyìí ni pé wọ́n bá òun bẹ̀ wọ́n gbogbo nǹkan ti wọ rìvásì fóun wọ́n ti ṣí àbídíò yẹn lọ ṣẹ́rí tí mo wá ronú kàn ní pé ìwọ ọlọ́run ọba táwọn èèyàn bá rí báyìí tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n fara mọ́ àwọn tí wọ́n popular nínú olórí gẹ́gẹ́ bí ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó lórin yẹn náà fara mọ́ àáfàá tóun náà popular láwùjọ àáfàá kan tó popular làáfàá tí wọ́n dárúkọ tí gbogbo wọn á rí báyìí ǹjẹ́ téèyàn bá tiẹ̀ wá gbọ́ ọ̀rọ̀ kúfùrù lẹ́nu irú àwọn olórin wọ̀nyí ìhàwó ló yẹ kéèyàn ó kọ sí ọ̀rọ̀ kúfùrù yẹn yẹn jẹ́ ìbéèrè àkọ́kọ́ ìhàwó ló yẹ kéèyàn ó kọ sí ẹni tó sọ ọ́ fúnra ẹ̀ yẹn jẹ́ ìbéèrè kejì torí pé báyé ṣe dáńsì yìí ìgbàkigbà tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ tó bá ti jẹ́ pé àwọn tó pọ́pùlà ló ṣẹlẹ̀ sí tó bá ti ń dórí íńtánẹ́ẹ̀tì a ti máa rí táwọn èèyàn ti máa sọ̀rọ̀ oríṣiríṣi oríṣiríṣi nínú àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn sì máa sọ lórúkọ Islam ẹni tọ́lọ́run ní kọ́rọ̀ òye dáadáa a máa rí àwọn kan tó jẹ́ pé a ó rùn létí ṣùgbọ́n ẹni tó yé ló yé so ó máa ní kéèyàn ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé àwọn èèyàn ṣàkíyèsí nípa irú àwọn nǹkan yẹn àìjẹ́ bẹ́ẹ̀ èrò tí ò tọ́ lèyìn ó máa fi tú àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ kéèyàn náà ó fi di aláṣejù kò ní mọ̀rẹ́ ní aláṣejù Eh, ẹ̀yìn kọ̀ọ̀kan á ti gbọ́ wípé ìkannú àwọn olórin tó jẹ́ pé mùsùlùmí ni ìpìlẹ̀ mùsùlùmí la mọ̀ sí aláàjì ni kìí ṣe kó ti lọ mọ́kà nìkan wọ́n ló máa ń rán àwọn èèyàn ní mọ́kà ó ní wọ́n bi òun léèrè wípé ìjọ máa ń ṣe oògùn bí ṣé máa ń ṣe oògùn òun wá dáhùn pé à nítòun o òun máa ń ṣe o kódà òun ò lè jí lójúmọ́ kan kó má kì í pa àwọn tó wà lórí social media náà wọ́n á ti rí nǹkan tí mò ń sọ yìí àbí ẹnì kọ̀ọ̀kan á ti gbọ́ ẹ lè má ì tí ì wo fídíò yẹn. ó jẹ́ bá ṣìkìlì tó bá tún padé. ó lóun ò lè jí níjọ́ kan kóun má kọ́kọ́ kí ifá ó nígbà tí wọ́n ń bi òun léèrè wípé ṣé òun máa ń ṣoògùn ó ṣe àwọn kan lè mọ̀ wípé òun ṣe dáhùn pé bẹ́ẹ̀ ni òun máa ń ṣoògùn ó wá ní à ṣé bí gbogbo alájọ ń ṣe òun ò ní jí tòun ṣe ń tòun tẹ́ ẹ bá ń gbọ́ tí wọ́n bá ń sọ pé kùránì nìkan làwọn fara tì bíbélì nìkan làwọn fara tì ó ní ẹ má dá wọn lóhùn nítòun o àjíkí àjíkí nípa jẹ fóun tóun bá jí láràárọ̀ òun kì í ṣe kó má kì í fa ó ní tí ò jẹ́ kójú ti òun láti sọ pé òun máa ń ṣe bẹ́ẹ̀ òun ni wípé oògùn tóun ń ṣe dáadáa lòun fi ń wá ìlọsíwájú òun ló kan òun tòun owó òfin bá ṣe rí èrò yẹn ó wà nínú ṣíṣe tó fi de èyí tó pọ̀ nínú àwọn èèyàn wa mọ́lẹ̀ àgàgà àwọn ìyá wa tẹ́sí òye ṣùgbọ́n tí wọn ò wá ṣe kò ń gẹ àwọn ẹni ire tí ó ju èso náà fún wọn tí wọn máa ń sọ fún wọn wípé Ọlọ́run ọba ò kọ ájò abiyamọ máa ń Ájò yìí ájò ájò ájò títí kí mi ò fi gbé ẹbọ rù ájò náà làwọn àfáà káàpá ń tì í fún wọn fẹ́ni yóò bá sọ tiẹ̀ síta. Si èyí ò lè mọ̀ wípérú ẹ lè sọ wípé òun yìí jí láàárọ̀ ọjọ́ kan kó má kìfà ó ń sọ wàláì kò sọ ní sọ ẹni tó ń kábàámọ̀ pé ayé gbọ́ lẹ́nu òun ó ń sọ ó fi ń yangàn ni lẹ́yìn tó dẹ̀ sọ tán àwọn oníṣẹ̀ṣe wọ́n ti jáde síta táwọn náà ti sọ pé bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn ife ẹbí tó pọ̀ nínú àwọn tí wọ́n ń pera wọn láàfáà náà wọ́n máa ń wá bá wọn àwọn jọ ń ṣe ni tèmi àbẹ́yìn bá wá ní àkóṣe wá lè mọ̀ láti gbọ́ bẹ́ẹ̀ màá ní ajẹ́pàwà náà wà realistic ó hàn sáwa náà pé ẹlẹ́bọ pọ̀ nínú àwọn àfa wọ̀nyí tí kì í bá ṣe ìjà tó dé láàárín àwọn méjì kan tí wọ́n pọ́pílà gan-an tí kìíní kejì wọn lè máa wo rẹ̀ pé nínú àwọn àgbàfà ilẹ̀ yorùbá làwọn jẹ́ ìjà tó dé láàrin wọn la fi gbọ́ pé wọ́n ń sín gbẹ́rẹ́ fúnra wọn wọ́n ń kó àdó síra wọn lápò àwọn wọ̀nyí kí làwọn náà láwọn fi ń wá ìṣọ́nà ní protection àfà tó ń lo àdó tó ń sín gbẹ́rẹ́ láti fi wá protection olórin tírú ẹni àbóléré ìtàgé tírú ẹni yẹn bá já àfáà fún mo fẹ́ bí nítorí ìtọ́lọ́run ṣó lè bọ́ lọ́wọ́ shirk kò sí bó ṣe fẹ́ bọ́ lọ́wọ́ shirk ta ló fẹ́ ṣàlàyé shirk fún tó máa yé tí òfin ní kó sí ìyẹn ni nǹkan tí ó mú mi fẹ́ dá wa padà síbi ẹ̀kọ́ tá a kọ́ nípa nawaqid al-islam àwọn nǹkan tí máa ba islam jẹ́ akọ lọ́jọ́ náà wípé téèyàn bá rò wípé nǹkan kan tún wà tó yàtọ̀ sí nǹkan tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tó wá fi jíṣẹ́ tó wá rò pé nǹkan ọ̀hún dáa jù yí tá wá fi jíṣẹ́ lọ a sọ pé ìkan nínú àwọn nǹkan tó ń sọ ní di kèfèrí ni a dẹ̀ fún alápèjúwe tó pọ̀ mi ò gbàgbé pé nínú nǹkan tí mo fi ṣàlàyé ẹ̀ fún yín tó bá situation ẹ̀yin sisters mu mo ní nínú àlàyé ọ̀rọ̀ yìí òun ni pé polygyny ká fẹ́ ìyàwó léyàwó ṣàṣà lóbìnrin tó wù obìnrin tó gba kámúfọ́lọ́wọ̀n ọba ló wà a ní ṣùgbọ́n bí ò tiẹ̀ wù wá pé kí wọ́n fẹ́yàwó lé wa àbí kí wọ́n fẹ́ wá lé ẹlòmíì lópin ìgbà tá a bá ti mọ̀ pé nínú tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ ni a fẹ́ ká bẹ ọlọ́run tira wa ká ní àtẹ̀mọ́ra ká má tiẹ̀ ní kórìíra institution yẹn torí pé ọlọ́run ní àwọn kan ohun tó sọ wọ́n di kèfèrí ó ní zálíkà bí annahum karihu ma anzala Allah ó ní nítorí pé wọ́n kórìíra nǹkan tó wọn ọlọ́run ọba sọ̀kalẹ̀ kí kórìíra ohun tọ́lọ́run sọ̀kalẹ̀ kúfùrù ni so káwa náà má kó sí ohun tọ́lọ́run sọ̀kalẹ̀ tó ṣe lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí ká pa ẹ̀mí wa ká pamọ́ fọ́lọ́run ọba ká jẹ́ ní àmùrè ká jẹ ẹ̀mí nípa pé á ah, bí ò bá tiẹ̀ bí kì í bá ṣe tí máa dùn mẹ́mìí gbógun kì í ṣe dùn mẹ́mìí láti lọ ọjà ṣùgbọ́n tó bá délẹ̀ pé ká lọ ọjà á lọ jagun láti dáàbò bẹ̀sẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni tá à ń sọ yìí ó lè má wù wá dénú ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ìkórìíra bá nǹkan náà lò tá bá fẹ́ páàkì lọ́dọ̀ ọlọ́run ọba torí pé mímọ akórìíra ohun tó lọ́n sọ̀kalẹ̀ kúfùrù ni nínú tí mo fi ṣe àpèjúwe fún yíjọ́ náà nìyẹn mo wá ní ẹni tó bá wá rò yí pé à monogamy ìṣe àwọn kèfèrí ìṣe pé ọkùnrin kan pẹ̀lú obìnrin kan ó dáa ó láǹfààní ju kọkùnrin kò máa fẹ́ ju ìyàwó kan lọ ẹni bá rò pé yẹn dáa ju eléyìí lọ ó ti kó sí kúfù bẹ́ẹ̀ ni nínú tí wọ́n fi ṣàlàyé ẹ̀ ni pé gbogbo ohun téèyàn bá ronú kàn tó wá rò pé ah bẹ́sẹ̀ islam ṣe dáa tó nǹkan báyìí tí kì í ṣe ìlànà islam ó sì dáa ju ti islam lọ abala yẹn nìkan wàlọ́hì ó lè sọ̀rọ̀ di kèfèrí. a sọ pé ni tó ń lo nǹkan ọ̀hún ń ṣì í lò ọ̀tọ̀ nìyẹn àfa àpò òrílẹ̀ ètò ó ń ṣe bí òṣè ṣe àyè ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n pé rárá àìdíà yẹn fún rẹ̀ gan sẹ́ ah, kò dáa tó nínú Islam gbólóhùn yẹn ó lè sọ ní di kèfèrí so níjọ́ náà táwa ń ṣàlàyé àwa fi kún wípé téèyàn bá wá rò pé Islam yìí o ẹ̀sìn dáadáa ni inú ẹ̀ ni wọ́n bí òun sí ṣùgbọ́n nǹkan kan ń bẹ tóun ń wá èèyàn ò lè wá sínú Islam orí dáadáa sì ni àfi kéyìn ó wá sínú ìlànà míì àbí nǹkan kan bẹ tá ń sá fún èyàn ò lè wà nínú Islam kó fẹ́ ṣe Islam kó rí nǹkan náà sá fún àti kó rí ìlànà míì kó tó lè rí aburú yẹn sá fún ó sọ níbi kèfèrí ó wá pọ̀ nínú èrò àwọn èèyàn wa ńlẹ̀ Yorùbá wípé àjù islam sílẹ̀ o à ń ṣe islam ṣùgbọ́n wọn tá à ń fẹ́ yẹn táàrí àpèjúwe irú ẹ̀ nínú tá nẹ́bì fi lé wa lọ́wọ́ a wà sínú ìlànà àwọn ẹlẹ́bọ á máa wá kó méjèèjì papọ̀ ló fi jẹ́ pé ẹ máa gbọ́ pé aláàjì ni ó náwó sí mọ́ṣáláṣí ó ń ṣe gbá ó ń ṣàwòfẹ́sìn ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àwọn tó súnmọ́ tí wọ́n bá ń júwe bó ṣe rí ní kọ̀rọ̀ ẹ̀mí á máa sọ fúnyàn pé ṣé mùsùlùmí lélẹ́yìí bí ẹ sì gbọ́dọ̀ sọ pé kì í ṣe mùsùlùmí lójú ẹ̀ á ní òun ẹmọ èèyàn tó ń rán mákà lọ́dọọdún ni bó ṣe rí nìyẹn o ọ̀pọ̀ làwọn obìnrin tí wọ́n ní wọ́n mú ẹgbẹ́ àjẹ́ tí kì í ṣe nǹkan kan ló mú wọn débẹ̀ wípé wọ́n láwọn ò fẹ́ fi àjẹ tàwọn bá tọmọ ẹnìkan jẹ́ àwọn fẹ́ fi dáàbò bo ọmọ tàwọn ní iṣẹ́ gbọ́ rí ṣé ìyẹn ni wọ́n ń pè ní àjẹ funfun kọ́lẹ́ máa ń pè é wọ́n ní àjẹ dúdú ló ń ba tèèyàn jẹ́ àwọn tó wá wọnú inú ẹgbẹ́ àjẹ funfun yìí ẹ má ṣe mọ̀ ẹ lè máa rí wọn lásàlátù kódà tí wọ́n bá ní wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ ṣàwo àwọn nìkan lè gbowó ẹ lẹ̀ tó ṣètánì ń sọ fún wọn pé èyí tí wọ́n ń ṣe mọ́ ìsìláàmù yẹn lópin ìgbà tí wọn ò fi ìsìláàmù lẹ̀ wọn ò yéé máa kírun ó ṣe é kó pọ̀ àwọn tó wá yẹ kí wọ́n jẹ́ kí wọ́n gbọ́yé pé rárá o téèyàn bá ti ń ṣe léyìí ó ti kúrò ní Islam àwọn náà là ń sọ fún yín pé wọ́n ń fi àdó àti gbẹ́rẹ́ wọ́n fi ń wáṣọra yìí ṣàbà pé ìmọ̀ ti wá wọ̀lú ọlọ́run sì ní ọmọ kúnná mu'azzibi hatta nab'atha rasula àwọn ọlọ́run kì í sì á jẹ ẹrú títí tá a fi rán òjíṣẹ́ sí wọn pé ẹ lọ jíṣẹ́ wa fún wọn àwọn àfa wa ní òjíṣẹ́ tí ó jíṣẹ́ ọlọ́run fún ni kí ọlọ́run tó tọ́ sí i ṣó jíṣẹ́ tó túnṣẹ́ náà jẹ́ ni àbẹ́ni tí ò tó jẹ́ common sense bọ́lọ̀n bá fẹ́ rán òjíṣẹ́ sílùú kan pé kìlọ̀ fún wọn pé yà òun ń bọ̀ kò ní jẹ́ni tí ò gbéde wọn táwọn náà ò gbéde ẹ kò ní jẹ́ni tí ò tọ́láyé yẹn ṣe ẹni tó tọ́láyé ṣe náà lọ́lọ́run ò rán sí wọn kó fi mú táà ń pè ní excuse kúrò táwọn táà ń sọ yìí tíró àwọn òjíṣẹ́ ìbá wá jíṣẹ́ tọ́rọ̀ ọlọ́run ọba clear wọ́n wá takú lórí ẹ̀ pé kò bá làákà ìtàwọn ọmọ ẹ̀ ìgbà náà nìyí ọlọ́run máa ń tọ́ sí wọn òun làwọn àfáàfin ní ẹnikẹ́ni tó bá kó sí kan àbí míì nínú àwọn nǹkan tó máa ń sọ ní di kèfèrí ẹ dáadáa ojúṣe táwa jẹra wa àti gbogbo mùsùlùmí ni pé ohun tó kó sí yẹn a ṣe kí ni a ṣàlàyé ẹ̀ bó ṣe jẹ́ pé iṣẹ́ yìí ẹni tó bá kó sí i ó ti bọ́ islam kúrò lọ́rùn o a máa ba islam jẹ́ mọ́ni lára bá a ṣe wá ń sọ pé ìṣe yẹn jẹ́ tó jẹ́ ń ta gbọ́dọ̀ fi ẹnu ẹ̀kọ́ sọ tá a gbọ́dọ̀ kí àwọn èèyàn lọ pé kí wọ́n má ṣe é ìdájọ́ lórí ìṣe là ń sọ yẹn o ìdájọ́ lórí ẹni tó kó sínú ìṣe yẹn ọ̀tọ̀ nìyẹn eléyìí ó ń túmọ̀ sí pé èèyàn a máa ṣe iṣẹ́ kúfùrù iṣẹ́ tó lè sọ ní di kèfèrí táwọn àáfọ̀ ó sì ṣẹ́nu kù nípa ẹni tó kó sínú irú iṣẹ́ yẹn tòun ti pé wọ́n ń fi gbogbo egun gbogbo iṣan sọ̀rọ̀ iṣẹ́ tó kó ti pé iṣẹ́ orí ibú ni <coughs> iṣẹ́ ọ̀hún máa ń sọ ní di kèfèrí ṣùgbọ́n lórí individual ẹni tó kó sí wọn a máa lọ́ra mú dájọ́ wá lórí onítọ̀hún wọ́n sì kí àwa náà nílọ̀ wípé bá a bá rí ṣe kan tó jẹ́ ṣe tó máa ń múni kúrò ní Islam ká jíṣẹ́ fáwọn ẹrú Ọlọ́run pé iṣẹ́ yìí kúfùrù ni ṣùgbọ́n ẹni tó kó sí táwa kì í bá ṣe àáfàá tó yó tó tó mú ìdájọ́ wá lórí ẹni tó kó sí kúfùrù táàbá kí ń ṣẹni tó tún wá ní àǹfààní ọ̀tọ̀ ni kéèyàn tó múdájọ́ wá ọ̀tọ̀ tún wá ní pé kéèyàn láǹfààní láti ṣe tí wọ́n ń pè ní iqamatul hujja fífi ẹ̀rí han onítọ̀hún fífi àlàyé ọ̀rọ̀ yé nítòǹtò kóòtù yìí bó ṣe rí nínú ẹ̀sìn wa rèé o kéèyàn ò bá láǹfààní àti ṣe bẹ́ẹ̀ kó jẹ́ pé ó láǹfààní fáwọn tí wọ́n tó ó ṣe tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ nínú àwọn àfà kó fi jẹ́ pé tó bá fẹ́ sọ pé lágbájá ọmọ tàmẹ̀dò ó ṣiṣẹ́ kúfùrù ó sì di kèfèrí tí wọ́n bá níta ló sọ bẹ́ẹ̀ yóò rí àwọn ẹni ẹni ire àwọn àfà tó tó ń sọ kí wọ́n lè fọwọ́ gbáyà pé à wàláhì àwọn ṣàlàyé ọ̀rọ̀ yìí fún un ó sì yẹ kó ti yé e torí ẹ̀ làwọn ṣe sọ pé kèfèrí ni àìjẹ́ bẹ́ẹ̀ èmi àtẹ̀yìn masakin lé wa iṣẹ́ tọ́lọ́run ò rán wa tá a bá fẹ́ jẹ́ alẹ́ tẹ́bọ̀ ń bẹ̀ o so in téèyàn bá kó sí tó jọ kúfùr ká pè ní kúfùr dáadáa nìyẹn ẹni yẹn là ń bẹ̀ wá pé nítorí ìtọ́lọ́hún ká ṣe jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀ ẹ rántí olórin kan tó wá ṣèbéèrè fọ́nrán yẹn náà ó fọ́nká lórí social media olórin ni ó ti gbayì ó ti lówó pẹ̀lú orin kíkọ tòun ti bẹ́ẹ̀ ó ń ṣèbéèrè yẹn tí fídíò yẹn káàkiri lórí social media wípé káwọn àfa jọ̀ọ́ òun fẹ́ mọ ìdájọ́ Islam nípa orin kíkọ ṣe gbọ́ngbà yẹn Pasuma ó yẹ kéèyàn ṣe mọ̀ téèyàn bá jẹ́ onílàákàyè wípé ṣé kò láwọn àáfàá lẹ́gbẹ̀ẹ́ ni ó ní wọn wọn láwọn àáfàá lẹ́gbẹ̀ẹ́ kódà ju báwa ṣe láàfàá lẹ́gbẹ̀ẹ́ lọ torí pé ẹ̀yin lẹ́yìn wá àáfàá kiri ti àbí àwọn àfáà kan wà wọ́n yẹn ni wọ́n wá wọn ní tí kì í bá ṣe pé wọ́n wá wọn ìkan yẹpẹrẹ wọn lórí social media ó ní wọ́n wá dànù sí tí ò yẹ kí wọ́n dànù sí tóun ti bẹ́ẹ̀ ọ̀sẹ̀ mélòó kan lẹ́yìn ìgbà yẹn tó lóun ṣòkú ìyá wọn lọ́bẹ̀ bí wọn lọ́bẹ̀ so ẹ mọ̀ pé àwọn àfáà ń wá wọn ni so àwọn àfáà yí wọn ká kọjá kírú ẹ máa ní bùkátà sí pé ta ló máa ṣàlàyé ọ̀rọ̀ orin fóun so ìbéèrè tó ń ṣe yẹn kí ló túmọ̀ sí ó túmọ̀ sí pé òun náà ò ní confidence kò ní ẹ̀mí ìgbàgbọ́ sí pé gbogbo ohun tóun bá bi àwọn àfáà tó yé òun ká lòun ó gbọ́ òdodo ẹ̀ lẹ́nu wọn so bó ṣe rí nìyẹn irú wọn àwọn àfáà tó yí wọn ká àwọn àfáà táwọn náà ò fẹ́ gbọ́rọ̀ tẹ̀wọ̀hídì yé débi tí wọ́n lè kọ ẹbọ ṣíṣe fáwọn tí wọ́n ń pè ní mùrídìí àwọn ni láwọn tí wọ́n ń pè wọ́n ní àfáà àwọn wọ́n ń fira wọ́n yangàn fúnra wọn ni wọ́n ń lágbájá láàfáà olórin báyìí tàmọ̀dò ní àfáà olórin báyìí táàfáà bá já àfáà rẹ̀ wọ́n máa wá fi olórin júwe wọ́n máa fi kí àfáà ẹni tó bá jẹ́ lè retẹ́sìn ọlọ́run ọba yé orin fúnra rẹ̀ alẹ́sìn ọlọ́run ọba kọ́ wọ́n á fẹ́ kí àfà wọ́n wá ń kì í mú lórí kan tó bá yẹ tó bá jẹ́ bó ṣe yẹ káàfà rí lórí wọn ò ní lè pè mọ́ lórí àbí irú àwọn àfà wọ́n wá yí wọn ká nìyẹn torí ẹ̀ ń gbà tí ẹni yìí ń sọ wípé òun ṣoògùn tòun o gbogbo àwọn làwọn sì ń ṣe é ó ráwọn àfa ẹ̀ kó tó sọ bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn làwọn jọ ń ṣe é ó lábòsí ni kẹ́yìn ó máa sọ pé kùránì nìkan lòún dúró tì àbí bíbélì nìkan lòún dúró tì ó sì ń yọ oògùn ṣe ní kọ̀rọ̀ òun òfin tó ń pamọ́ báwọn àfa yìí ṣe rí nìyí so àwa tá a jẹ́ àlùsùnà tá a bẹ ọlọ́run ọba pé orí súnà náà ní kọ́lọ́wọ́n ọba jẹ́ ká tán sí àwa mọ̀ wípé kò sí dáadáa kan lábẹ́ sánmọ̀ tá à ń wá tá ń láti kúrò lábẹ́ ọ̀mbrẹ́là Islam ọwọ́ wa tó tẹ̀ ẹ́ àpadà sí ibú ni ọlọ́run àjò tọ́ sí wa kò sí aburú kan tá à ń sá fún láyé tá a fẹ́ sá àkábọ́mọ́ṣe ìtánì lọ́wọ́ tó wá jẹ́ pé ọwọ́ àṣetánì lèyẹn náà tún á lọ sá sí á tún wá sáde nǹkan míì tó yàtọ̀ sí Allah tó bá jẹ́ yẹn nìkan wàláhì tí wọ́n bá ní kí ni súnà ṣe fún wa ó tó lóore lọ́dọ̀ ọlọ́run ọba àdúrà táwa ń ṣe ni pé fìtínà ó máa bá ọmọ aráyé títí dìjọ́ àjíǹde ni ṣùgbọ́n gbàkígbà tí fìtínà tí ó bẹ̀ sì jẹ́ ó bá sọ̀kalẹ̀ ah, ọlọ́run dàpọ̀ má jà á lórí ilẹ̀ náà ká pàdé ọlọ́run pẹ̀lú tawhid ó tó àwa ju gbogbo kótókótó wọ́n fẹ́ jẹ́yàn wọn fẹ́ kí wọ́n lọ àwọn máyé wọ́n fẹ́ là tó bá ti ní mọ́tò rí tí ò ní mọ́tò mọ́ orí ibú ti bá tíyàwó ẹ̀ bá ti ní challenge pé ó fẹ́ bímọ ọlọ́mọ kú mọ́ nú ọwọ́ ayé ti bà á ẹ̀rọ tí ń fàmẹ́bì sọ ni nípa pé kóbìnrin ó fẹ́ bímọ kọ́mọ ọ̀wọ́ wá fa obìnrin lọ sálù kẹ̀yàmà ǹjẹ́ ẹ rántí hadith yẹn ó nínú àpẹẹrẹ pé ọlọ́run bá ṣe kíni o ó fi fún ṣàhádà ó fi ṣàánú ẹrú ni àní tọrọ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ibi tí ahlu sunna máa tu sí nìyẹn pé a ah, subhanallah ó wọ ọlọ́run pé a ah, ó sì fi arábìnrin òun sọ́dọ̀ nígbà tó fẹ́ bímọ ṣùgbọ́n wo dùnú ni pé ànábì ni obìnrin tó fẹ́ bímọ tọmọ fatal ikú ṣàhádà ni ọmọ òun ṣílẹ̀kùn àjẹ́nà fún eléyìí sunkún kiri bí egbére ni ó ní pápá òun bẹ́ẹ̀ òun ṣẹ́ ẹ wà á gbẹ́ṣẹ̀ tó ṣẹ́ náà ní tẹ́tí ò gbọ́dọ̀ máa gbọ́ pé àwọn pípú ìtẹ̀ tó fi bára wọn lò ní wọ́n ń ràn síra wọn àdúpẹ́ fọlọ́wọ́n bá wọn àdúpẹ́ wàláhì ọ̀rọ̀ wa tọ́pẹ́ pọ̀ṣẹ́ rí èyí tó kan àwa mo fẹ́ tó àsákìyèsí ẹ̀ rèé tá a bá gbọ́ téèyàn kan ní òun ò lè jí lójúmọ́ kan kó òun má kì í fá torí òun wá lọ síwájú tí wọ́n bá ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kèfèrí ni bí òrùpẹ́ nìkan kan nu wá ń bí ṣe mọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kèfèrí torí pé ohun tó ń túmọ̀ sí ni pé dáadáa kan ń bẹ tẹ́lẹ̀ yẹn lérò pé ìsìláàmù ò ṣeé fi wá tí ìsìláàmù bá ṣe é fi wa ohun tó ń sọ ní pé dáadáa kan ń bẹ Allah tí mùsùlùmí sì ò ní lọ́wọ́ Ifá ló ní lọ́wọ́ aburú kan ń bẹ ìsìláàmù ò ṣe é fi sá fún bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sá fún Allah tí mùsùlùmí sì kò tó dáàbò bo ni kúrò ń bí aburú yẹn o àfi kéyìn ó sá di Ifá ṣé báwọn àfáà tó yí wọn ká ṣe ń ṣàlàyé ẹ̀ fún wọn rèé ohun tó súnmọ́ jù lè pe rárá àwọn àfáà yẹn pẹ̀lú àwọn tí wọ́n ń fi yangàn pàápàá alágbájá ní tàmọ̀dò olórí báyìí ẹni báyìí láàfá ẹ̀ wọ́n ń fira wọ́n yangàn wọ́n mọ irú ohun táwọn jọ ń ṣe ní kọ̀rọ̀ ní ò jẹ́ kó nírì jáde fún wọn tó ṣe ní gbogbo àwọn làwọn jọ ń ṣoògùn eléyìí la máa wá fi gbọ́yé níjọ́ tí wọ́n ní kan ó wọ́pẹ̀ nínú wọn táwọn kan wọ́n bọ́ sórí social media wípé wọ́n fẹnu àtẹ́ sọ̀rọ̀ wíwọ ìpẹ̀díkọ́ ní iṣu kúkúrú nìyẹn lóòótọ́ kò sí èméjì nípa ẹ̀ ṣùgbọ́n wọ́n ní lágbájá ọmọ tàmàdò káfíìr ni àwa ní ìwọ tó pè ní káfíìr ṣé wọ́n mọ rú àwọn àfáà tó yí ká àlàyé tí ó yé wọ tó fi mọ̀ pé kúkúrú ni ó dẹ́ ẹ lójú pé wọ́n sì ti ṣàlàyé yẹn fún un àbí wọ́n ló ṣe àbí kan nínú àwọn àfáà súnmọ́ tó dá wa lójú pé ẹnu wọn gbà ọ̀rọ̀ yìí yé wọn ni wọ́n wá bọ́ síta tí wọ́n sọ ọ́ wípé kékeré lágbájá tó fi jẹ́ pé tí wọn náà bá pè é ní kékeré tá a bá ní pẹ̀lú ẹ̀rí wa ní àáfà báyìí sheikh báyìí ló sọ nínú àwọn mẹ̀ṣáyè kamọ̀ yìí pé wọn ò ní í sọrú ẹ̀ láláì jẹ́ pé wọ́n kọ́kọ́ ṣèwádìí pé sọ̀rọ̀ yìí yé ẹni yìí àbí kò yé tó bá yé e kí ló lè mú kó sírú nǹkan yìí ẹ jẹ́ kí n wá bí í léèrè níjọ́ tí tá à ń sọ̀rọ̀ kúfùr ta ní èèyàn lè ṣèṣe kúfùr kí ó sì ní ṣe é pè ní kèfèrí láláì jẹ́ pé a kọ́kọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣèwádìí àwọn nǹkan kan a ní gbà míì ẹni tó kó sí kúfùr ó lè láwọn nǹkan tí ó tù sílẹ̀ ìṣe tó ṣe ìṣe kúfùrù ní lóòótọ́ ṣùgbọ́n wọn ò tí ì ṣe é pè ní kèfèrí ẹ dákun àwọn pọ́ìntì mélòó lẹ rántí pé mo mẹ́nu bà ń jọ yẹn tí mo sọ pé ó máa ń tú ẹlòmíì sílẹ̀ kúrò ní kúfù ẹni bá rántí nu wọn. aleykum rahmatulah. ṣe gbọ́ pẹ́sọ̀ yìí dáadáa ìbéèrè mi ni pé ẹni táa ríṣẹ́ kúfùrù lọ́wọ́ ẹ̀ akáṣẹ kúfùrù mọ́ lọ́wọ́ táà ṣe èméjì pé iṣẹ́ tí a ká mọ́ lọ́wọ́ yìí mùsùlùmí tẹ́sí ìsìláàmù yìí ò gbọ́dọ̀ ṣe tó bá ti ṣe ó ti di káfíìr àwa níṣẹ́ yẹn a gbọ́dọ̀ criticize ẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ takò kásìkì àwọn èèyàn lọ pé ẹ má súnmọ́rú iṣẹ́ yìí o ṣùgbọ́n ni tó kó sí yẹn kì í ṣe dandan ni pé ó gbọdọ̀ di káfíìrì lójú ẹsẹ̀ ó lè láwọn nǹkan kọ̀ọ̀kan tó máa jẹ́ excuse nínú àwọn excuse tá a wá sọ pé àwọn àáfàá sọ pé ó lè máa jẹ́ excuse fẹ́ni yẹn ta ń láti kọ́kọ́ ṣèwádìí pé kò ní excuse yẹn ká tó pè ń kèfèrí mo mẹ́nu bà bíi mẹ́ta yẹn ni mò ń bi pé èwo lẹ rántí nínú àwọn excuse yẹn. ẹ kí ni ìkọ́mọ́tò lòójà yẹn báwo la ṣe máa ṣe kí làwọn ẹtíìbù yẹn tẹ bá ní ìkọ́mọ́tò lòójà yẹn ni pé ká fi òdodo rinlẹ̀ fún tá a bá fẹ́ fi òdodo rinlẹ̀ kí làwọn ẹtíìbù tó lè ní tá a fẹ́ kó kúrò lọ́nà àníyàn tó fi ṣe kò mọ̀ wípé kì í ṣe iṣẹ́ kókòrò ok títà wa kan ní bóyá ní ọ̀tún ti ṣe ẹ ó súnmọ́ nǹkan tí àwa náà pé àwọn àfá máa ń ní aljahal tó bá jẹ́ aláìmọ̀kan nípa nǹkan tó ń ṣe ṣé ń gbọ́ mi dáadáa áyà tó sọ pé àwa kì í fìyà jẹ ẹrú tá a sì rán òjíṣẹ́ sí nǹkan tọ́lọ́wọ́ bá ń sọ bẹ́ẹ̀ ni pé tẹ́rú bá jẹ́ aláìmọ̀kan nípa iṣẹ́ ọlọ́run ọlọ́run ò ní fìyà jẹ́ ó dìgbà tí wọ́n bá jíṣẹ́ yẹn fún un tí wọ́n yọ àìmọ̀kan kúrò nínú ọ̀rọ̀ ẹ̀ tó ẹni tó ń ṣe tó ń ṣe pẹ̀láníyàn re tóun ò sì rò pé yẹn ba Islam jẹ́ á sọ pé jahlu ignorance ló ń bẹ́ni yẹn jà ṣẹ́gbọ́n mi yé tó káwọn àfáà tó sọ pé ẹni yìí ó ṣèṣe kèfèrí ó ti wá di kèfèrí wọn á rí i pé ignorance yẹn wọ́n fẹ́ mọ àmọ̀dájú pé ṣé kì í ṣe òun ló bàjà ṣé kì í ṣe yẹn ló kó sí ohun tó kó sí àpèjúwe tó bá jẹ́ pé gbogbo ẹni lọ woṣẹ́ tó sì gba iṣẹ́ tí wọ́n wò fóun tó gbàgbọ́ ní kèfèrí tẹ́ ń gbọ́ mi dáadáa èyí tó pọ̀ nínú àwọn ìyàwó alátàlátù kèfèrí ni wọ́n abẹ́gbọ́miyé wọ́n pọ̀ lọ́dọ̀ àwọn ayẹṣẹ́wò tí wọ́n ń lọ bá wọn tóun ti pé wọ́n ń wá tàlátù ilé ìgbọ́n àfá tàlátù ló ń bá wọṣẹ́ ó sì ń gba nta àfá lóhun rí òun gbà gbọ́ tó tó fún mi láti sọ pé ẹ̀yin ìyá wa ti ń wọṣẹ́ yẹn ẹ ti di kèfèrí rárá àlàyé tá a máa ṣe ni pé iṣẹ́ yíyẹ̀wò ó sọ ní di kèfèrí o téèyàn ò bá túbá tí kú bá fi ká ni mọ́ ṣùgbọ́n tó bá ní ìyá kan pàtó ẹ́ bá a ṣe ń sọ pé iṣẹ́ yẹn sọ ní di kèfèrí wọ́n wá ní ìyá wa kan pàtó wọ́n ló lọ yẹṣẹ́ wò ìdájọ́ wo ni ká mú wa lórí ẹ̀ àní sọ pé káfíra nìyá yẹn a kọ́kọ́ ṣèwádìí pé ṣó yé ìyá yìí hadith ta kó tutù alẹ́ tí yìí sè ṣá àáfàá tó ń lọ yẹṣẹ́ wò lọ́dọ̀ ẹ̀ àáfàá sàlátù wọn ṣó ṣàlàyé ẹ̀ fún ọ ó lè má yé ìyá so ìyẹn ni túmọ̀ àníyàn tẹ́nìkan sọ wípé tó bá jẹ́ wípé àníyàn tó fi ṣe kò mọ̀ pé iṣẹ́ tó ba ìsìláàmù jẹ́ ni bẹ́ẹ̀ ni ìyẹn ni jáàlì so àwọn àfáàrí tí wọ́n bá sọ lọ sọ́bọ̀ yìí pé àwọn nǹkan báyìí ń ba islam jẹ́ wọ́n ń sọ generally wọ́n á ní ẹni tó bá dẹ̀ ń ṣe kèfèrí ni o wọ́n ń sọ generally but wọ́n bá wá mú pàtó ẹnìkan wá pé lágbájá ọmọ tàmàdò náà ń ṣe wọ́n á ní ah, ẹ̀mú sùúrù iṣẹ́ tó ṣe iṣẹ́ kèfèrí ni ṣùgbọ́n ohun tó ṣe yẹn àkọ́kọ́ ṣèwádìí pé ṣó yé e àbí kò yé ìyẹn ni túmọ̀ àníyàn tí sísà kan fi dá wa lóhùn ṣé yẹn ti clear kẹrí tá a bá ń fi ara wa ṣe example ọ̀rọ̀ yìí máa yé wa dáadáa àwọn kan wọ́n á ní ẹni bá ní ẹni tó ṣe iṣẹ́ kèfèrí ẹ̀ka lọ́ra ká má tètè pé ní kèfèrí wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ ẹ dá wọn padà sílé wàláhì bàbá ìmí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń fẹ̀sùn kan ẹnìkan ta tó ń ṣe ni bàbá tiẹ̀ ń ṣe nìyẹn ń ṣe ṣùgbọ́n kò ní wọn ní kèfèrí kí ni ò jẹ́ pé ní wọn ń kèfèrí òun náà mọ̀ wípé àwọn náà kọ́ àwọn àfáà tó yí wọn ká ní ohun tá à ń sọ náà nìyẹn àwọn àfáà yóò jẹ́ kí wọ́n dẹ́bọ mọ́ ẹlẹ́bọ làfáà náà so a sọ pé number one excuse tí kì í jẹ́ káwọn àfáà ò yára pé èèyàn ní kèfèrí títí tí a fi dá wọn lójú pé ẹni yẹn ò ní excuse ọ̀hún òun ni aljahal àìmọ̀kan táwa ti mọ̀ pé ó wà fọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wa àwọn ìyá wa ó wà fáwọn àáfàá tí wọ́n ń pè láàfáà náà àwọn àáfàá súnmọ̀ ló mórí bọ́nú ẹ̀ pátápátá gbogbo àwọn àáfàá káàfáà tá à ń rí yẹn kì í ṣe pọ́fí ń bà jẹ́ iná rí tí wọ́n bára wọn fà lórí social media ìyẹn number one yẹ́sí number two hájà rárá wọn ní ṣé èèyàn lè sọ pé ìpọ́njú tó wà ní excuse ìpọ́njú kìí ṣe excuse ẹ̀hẹ́n wọ́n jẹ́ èèyàn ń pa hájà kọ́ nìyẹn hájà ni pé èyàn ní bùkátà sí nǹkan tó wá rò pé tóun ò bá ṣe kúfùr òun ò lè rí nǹkan yẹn ìyẹn kìí ṣe excuse èyí tí wọ́n pè ní excuse òun ni al-ikrar jíjẹni nípa jíjẹni nípa yàtọ̀ sí hajj tó yẹ yí ta ni ò ní hajj tó nù wa kò sí tí hajj bá jẹ́ excuse kágbówó rìbá a máa ní excuse fún so àwọn àpò òní gbà wípé gbogbo hajj ló lè jẹ́ excuse ohun tí wọ́n máa sọ ni pé al-ikrar ntí ọlọ́run ọba náà ti sọ ní kùránì nìyẹn ilá mẹ́ni tó kiri ha wà kọ́lùbùhù mọ́tìmá ìnùm bíl ìmán afẹ́ tí wọ́n jẹ nípa ilá mẹ́ni ó kiri ha wà kọ́lùbùhù mọ́tìmá ìnùm bíl ìmán afẹ́ ni tí nípa láti ṣèṣe kúfùrù tó fi jẹ́ pé ìmánì bẹ lórí ẹ̀mí ẹ̀. so a ní excuse number one ní àìmọ̀kan ìkejì òun ni pé èèyàn lè mọ̀ tó dá lójú pé ohun tóun fẹ́ ṣe yìí fẹ́ kúfùrù ni ṣùgbọ́n wọ́n jẹ́ nípa láti ṣe bọ̀ká tó sọ pé wọ́n jẹ̀yàn nípa irú kí ni wọ́n gbọ́dọ̀ lérí ẹ̀ séèyàn ká tó lè sọ pé àwọn jẹ nípa ni ṣẹ́ni tó sọ yí pé tó o bá ṣèṣe kèfèrí a máa sáàkẹ́ tó jẹ wá ń pa ni a sáàkẹ́ èèyàn a ò sínú kan jẹ́ ń pa tó bá ṣiṣẹ́ kèfèrí kí owó ilé ẹ̀bá ti expire wá lè mí ṣé wọ́n jẹ̀yàn ń pa gbogbo kótókòtó yẹn kọ́ là ń sọ jíjẹ̀yàn ń pa ni pé yálà tí wọ́n sọ pé wọ́n fẹ́ gbẹ̀mí èèyàn àbí wọ́n fẹ́ fi ìnira ìnira tó kan gógó ọmọ ànábì ádámà kì í sábà lè fara darú ẹ̀ bíi tọ́tọ̀ tí wọ́n ní kó máa fi fúláyà yọ èékánná èèyàn àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ jẹ́ pé ah ẹ̀dá tọ́lọ́run ní kó lè gbára dúró orú ẹ̀ ò á jẹ́wọ́ tí ò ṣe ìyẹn ni al-ikra irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Ammar ọmọ Yasir táwọn kèfèrí gbámú wọ́n fìyà jẹ wọ́n pẹ́tìlẹ̀ wọ́n ní kó bú ànábì kéèyàn bú ànábì ṣé kúfùrù nàbí kúfùrù kọ́ ha Ammar wá ṣe ọkàn ẹ̀ wá bàjẹ́ ó gbọgbẹ́ látara tó ń ṣe ìdààmú bá ó wá sunkún wá bá nàbì pé à òun ṣe báyìí wò jíṣẹ́ ọlọ́run òun ṣe báyìí òun má bàjẹ́ wà nàbì ní rárá ṣebí nínú báyìí ẹ lọ́hùn Islam tó wà ń bẹ́ òyòrò komi ó ní komi ànábì ni kódà tí wọ́n bá tún gbẹ́ ẹ mú tí wọ́n tún ní kó o tún ṣe bẹ́ẹ̀ o tún láǹfààní àti ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ ẹni pé ẹni tí wọ́n bá jẹ nípa ṣèṣe kúfùrù tó nímọ̀ yìí pé kúfùrù ni ìṣe yẹn ṣùgbọ́n wọ́n jẹ nípa ni tó bá ṣe ń torí pé wọ́n jẹ nípa níbà bí wọ́n ṣe jẹ nípa mọ́ ẹ́ kò ní jẹ́ kéfìrí excuse méjì nìyẹn o ṣé ń gbọ́ mi dáadáa a ní ìkíní ignorance àìmọ̀ ìyẹn la wá sọ pé pọ̀ fáwọn èèyàn tó ń kó sí ìṣekúfù ńlẹ̀ wa ìkejì ni pé wọ́n jẹ̀yàn nípa kò mọ níbẹ̀ yẹn o another one tí barakallahu fi ìgbàgbé ìgbàgbé lè ṣèyàn mélòó mélòó nǹkan tá a mọ̀ yípẹ́ sí ìkọ̀ àá ti ṣetán gbà mí ká rántí ẹ wo fífi rẹ ni lásán nígbà míì ẹni tó bá jẹ́ pé kò tí ì pẹ́ lọ títí lórí súnà bákan ni ká ṣe kíyàn bákan ni ká má ṣe kíyàn a ti ṣe é níṣe tó tako súnà gbá mi kó tó rántí a wá pèrè padà pé àwọn ah, sì ti ní ká má ṣe báyìí mọ́ o nǹkan wá pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé lákòókò tí èèyàn fẹ́ ṣe ìṣe yẹn ìgbàgbé lè ṣe iyì ẹ lè fò lọ ó lè ti ka ẹ̀rí kíka kó nǹkan ọ̀hún tó sọ pé kúfùrù ni ṣùgbọ́n nígbà tó máa ṣe ṣe yẹn kò rántí mọ́ ó lè ṣe tán náà máa jọ tẹ̀mọ́lẹ̀ kọ́kàn ẹ̀ ó gbẹ̀ kan so àwọn àfáà tí wọ́n tó pe individual pé káfíìrì yìí lágbájá wọ́n á fẹ́ wádìí pé ah nígbà báyìí tó ṣe nǹkan báyìí kí ló ṣẹlẹ̀ náà tó bá ní àà tó kọ́lọ̀ kò rí jù wá mo ti gbàgbé ni àbí wọ́n rí pé kò tiẹ̀ mọ̀túmọ̀ nǹkan tó ṣe ni àbí wọ́n rí pé wọ́n jẹ́ nípa ni àwọn ìdí mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sọ iṣẹ́ tó ṣe yẹn kò sọ díṣẹ́ rẹ o iṣẹ́ ẹbí náà ni wọ́n á dẹ̀ pé níṣẹ́ ẹbí wọ́n á kí àwọn èèyàn lọ pé ẹ má ṣe irú iṣẹ́ tí lágbájá ṣe yìí o ṣùgbọ́n lágbájá yẹn kò tí ì ṣe é pè ní kèfèrí torí pé ọ̀rọ̀ tí ò yé aṣẹ̀ láyé ni èyí tó gbàgbé aṣẹ̀ ẹ̀ràn létí ẹ̀ ni èyí tí wọ́n jẹ́ nípa ṣe ó ṣe é hàn sí wa ni pé ń jọ́nà tó ń sọ ẹnìkan wà tó gbébọn ti lẹ́yìn sẹ́yìn òrí àwọn kan wà tí wọ́n pẹ́ẹ́tì náà pé tí ò bá sọ àwọn ó gbẹ̀mí ẹ̀ ìgbà náà ni wọ́n máa sọ yìí pé ó ṣèṣe kèfèrí ó sì tara ẹ̀ di kèfèrí ṣẹ́rí ṣèitán ọ̀nà tó ń gbà mú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni o àwọn kan wà tó jẹ́ pé káyára pèèyàn ní kèfèrí ṣèitán ni máa ń jẹ́ kó dùn mọ́ wọn pé ẹ̀yin lẹ rí ṣe sọ tí wọ́n bá ti rí nǹkan kan tó jọ ìrújú tẹ́nìkan ṣe wọn ò tiẹ̀ fẹ́ mọ àlàyé ẹ̀ kódà wọ́n fi ń bá àfáà gan lò ká máa fẹ́ni tí ó ń ṣàfà pé tá àfáà bá ń sọ̀rọ̀ lẹ́ni tí wọ́n mọ̀ pé ìpìlẹ̀ gan ni pé mùsùlùmí ni ahlùsúnnà ni ó kàn déédéé sọ̀rọ̀ kan sọ̀rọ̀ yẹn lè túmọ̀ sí tí kì í ṣe ń ta máa fẹ́ kó jáde lẹ́nu àfáà àwọn ẹni eré kí ni wọ́n máa ń ṣe wọ́n á wo ìpìlẹ̀ bá àfà yẹn ṣe rí pé àná àfà súnmọ́ la mọ̀ sí èyí tó sọ yẹn tí kì í bá ṣe páhán gbé a béèrè àlàyé kí ló rò débi tó sọ yẹn láti pè sákèésì ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí wọ́n ń bá ṣètánì dupò ni ògèdè tó wọ́n rí tó dùn máwọn láti tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọn ò fẹ́ kó sórí rí kó wà lórí súnà wọ̀lá ìpín tí wọ́n bára wọn fà wọ́n ti lẹ̀ mọ́bì kan tó ọ̀rọ̀ tó sọ tí ò túmọ̀ sí táwọn fẹ́ tu sí fọ́mọ aráyé wọ́n á dráàgẹ̀ wọ́n á wọ́ ọ débẹ̀ kí àwọn táàfà bá sọ̀rọ̀ báyìí nǹkan tó gbà lérò rèé sọ àfẹ́ kárí bẹ́ẹ̀ yẹn kí ni ìdùnnú wa nínú kéèyàn máa ya kẹ̀kẹ́ rí nígbà táwọn kan tẹ̀fẹ́ sọ̀rọ̀ ẹni tá à ń sọ yìí wọ́n ní kí láǹfààní tó ṣe fún Islam wọ́n ní tó bá ń sọ yìí pé òun ò lè jí kó má kí ifá kì í ṣe pé torí kó wúlò fún Islam kì í ṣe pé ó wúlò fún mùsùlùmí ẹnìkan wọn dá wọn lóhùn pé à ó máa ń rán mùsùlùmí ní Mẹ́kà wọn nírú àwọn olóńrán ní Mẹ́kà wàláhì gbogbo orú ẹni tó lè wù kó máa rán ní Mẹ́kà ògèdè kó jẹ́ ìkànnù wa mùsùlùmí láti ilẹ̀ tó wá fẹ́ gbé ẹsẹ̀ kúrò ní boundary Islam ó yẹ kó bà wá nú jẹ́ wípé ah torí pé tóun bá sọnù àwọn tó máa tara ẹ̀ sọnù pọ̀ àwọn ẹni tẹ́ ń rí onítíátà nǹkan nǹkan yẹn wọ́n ní fáǹsì ẹ̀yàn àfà lọ o ìsọkúsọ wọn tí wọ́n ń sọ ibi tó ń dé ọ̀rọ̀ yìí tó pọ̀ ní ẹ̀yàn àfà òdì bẹ̀ so tá a bá rí wọn túnṣe tá a pè làákàyọ̀ sí pé àwọn ìsọkúsọ ọ̀rọ̀ yìí ó ba ìsìláàmù jẹ́ fúnni ká máa fi kùránì ṣe kọ́mẹ́dì ó sọ ní di kèfèrí tá a bá réyàn ṣàlàyé ẹ̀kú wọn táwọn bá yè àwọn tó máa tara wọn sórí ire tó máa tara wọn yè nínú àwọn fans wọn náà pọ̀ so a ní sọ pé ńgbà tí o ti pín hajj kàn wá ẹ kì í ṣe àwọn alùsùnà ló rán ní mẹ́kà ẹ pé kò ní àǹfààní kankan fún Islam ògèdè kó jẹ́ mùsùlùmí ó yẹ kó ká wa lára pé eléyìí ò gbọdọ̀ kúrò nínú Islam látara pé kò rẹ́ni ṣàlàyé ọ̀rọ̀ tó bá jẹ́ yẹn nìkan ó tó ká tara pé kí lèyìí má bọ́ mọ́ islam lọ́wọ́ so ó dá mi lójú pé àwọn afá tí wọ́n sọ yẹn náà ìtara fẹ́sìn làwọn náà fi sọ wọ́n fẹ́ kó yé ni pé islam ní bùkátà séèyàn kan torí kó popular torí kó lówó òótọ́ sì ni islam ní bùkátà sẹ́nìkan gbogbo ẹni tó fẹ́ ṣe islam ló ní bùkátà sí islam tó àníyàn wọn pẹ̀lú ẹ̀ dáa bàtà wá ń fín rinlẹ̀ pé a fẹ́ wa kan kó sọnù so torí ẹ̀ ohun tó kó sí àákì ọmọ aráyé ńlọ kó má kó sínú ẹ̀ ṣùgbọ́n òun fún rẹ̀ afẹ́kájọ́ ká wá bá a ṣe máa kàn sírú àwọn wọ̀nyẹn láti pè wọ́n sákìyèsí mo mọ̀ nínú àwọn èèyàn ńlá tó jẹ́ pé wọ́n gbajúmọ̀ nílẹ̀ Yorùbá náwó náwó la mọ̀ wọ́n sí lágbo ẹ̀sìn táwọn tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí á sọ fún yín pé wọ́n ní àwọn ìṣe kan àwọn èèyàn tí wọ́n ń kì wọ́n tí wọ́n ń jẹ wọ́n ò gbọ́dọ̀ gbọ́ pé wọ́n ń ṣe àwọn ṣe wọ̀nyẹn ìṣe tó jẹ́ pé àní ìrò lẹ́ẹ̀mejì láti pè wọ́n ní kébìrì ni ṣùgbọ́n wọ́n àwọn àfáà wo ló súnmọ́ wọn tí wọ́n mọ̀ láàfáà àwọn àfáà tó jẹ́ pé ká fi oògùn ká fi jagun ẹ̀sìn ara ẹ̀sìn wọn kà kún ká lò kígbẹ́ ṣe bẹ́ẹ̀ máa ń gbọ́ orúkọ ìkan tí ó máa ń lo láwọn nígbà lórí social media ó ní gbogbo àfáà tí wọ́n bá ṣáládà tí ó bá wọlé kì í ṣàfà kí ló ń sọ fún yín àfáà tí ò bá lókì gbẹ́ kì í irú àwa yóò sì ni so irú yẹn ọ̀rọ̀ tawhid wo ló fẹ́ ti mọ olórin orí tí wọ́n bá ṣaláàkí tó bá wọlé kì í so àfáà gbọ́dọ̀ jíra gbogbo àwọn ìdìkúdi ara yẹn kìsìrè bí ọ̀rọ̀ àjọ̀nà àbí ẹ̀yìn mọ́ ayé àkọ́ tí wọ́n tẹ́yàn bá ti ké àáké ò ní wọra èmi ò mọ̀ lẹ́yìn pé kọ́lọ́wọ́ bá dá gbogbo èèyàn òun sọ pé àfà tí ò bá mọ̀ kì í ṣàfà tẹ́ bá dọ̀ lọ ṣèwádìí ohun tó ní náà ìlànà súnà kan ló fi ń ṣe ẹbọ náà ni irú wọn làwọn olórí yẹn sọ pé àwọn mọra àwọn bó ṣe jẹ́ nìyẹn tó kẹ́ tó wọ̀n wọ́n ta pẹ̀rẹ́ kúfùr ẹ̀ lọ́ra ẹ rí dájú pé àlàyé ọ̀rọ̀ ó kàn wọ́n ẹ rí i pé wọn ò jẹ́ wọ́n ń pa ìgbàgbé òsì ṣe wọ́n nǹkan tá à ń sọ nìyẹn o a sọ pé ẹbọ tí wọ́n ń ṣe ó tẹ́ wa lọ́rùn rárá ṣùgbọ́n àwọn kan àgbẹ̀ mo ṣe sọ àṣetánì ràn wọ́n iṣẹ́ wọn ò sì mọ̀ kó ràn wọ́n iṣẹ́ tí wọ́n bá ti rí the slightest indicator báyìí ah wọ́n ti wọ́n ti kú fún àáfàá tó bá wá ní ẹ ṣe sùúrù wọ́n á ní kó náà tẹ̀lé so abẹ́ ọlọ́run ọba má fi wá fún àṣetánì mú so nínú àwọn ẹ̀kọ́ tá a ti kọ́ tẹ́lẹ̀ vision ilé ìjẹ́ fún wa nípa pé nínú nàwa pẹ̀lẹ̀ Islam nínú tó ba Islam jẹ́ òun ni mímọ̀ rò pé nǹkan kan ń bẹ ní dáadáa tá a fẹ́ sá fún tá a lè rí sá fún nínú Islam àfi ká ṣe ìṣẹ̀ṣe àbí oríire kan ń bẹ tá a fẹ́ ṣe ọwọ́ ò lè tẹ̀ o téèyàn bá takú lórí súnà nẹ́bì àwọn àfa káàfa tí ẹ máa ń sọ wọ́n ní à súnà súnà súnà súnà gbogbo ẹ̀ náà kọ́ ní súnà o wọ́n láyé ti yàtọ̀ irú òun ni wọ́n ń kọ́ ni wọ́n ń kọ́ sáwọn èèyàn létí yẹn òun ni pé súnà nẹ́bí òtó ẹni tó wá ní súnà nẹ́bí òtó kí ló ń sọ pé kó o ṣe yẹn gbogbo ibi táwọn bá tì ẹ́ sí kó orin bẹ́ẹ̀ ni wọ́n á ní kí wọ́n á wẹrí àwọn náà ń yan ẹbọ fún wọn àáfà kò jìnnà sádùúgbò tá a wà yìí táwọn ọmọ ìyá ní wọ́n lé àfà kan mọ́ṣáláṣí àwọn torí pé wọ́n ka mọ́ láàrin òru ló bá wọn gbẹ́bọ. àdúgbò tá a wà yìí tá a bá kọjá títì lọ sí side ọ̀hún mọ́ṣáláṣí tá lè mọ ní kí n bá jù ẹ̀ fún wọn. àwọn tí wọ́n jọ wà mọ́ṣáláṣí ni wọ́n lé pé àwọn ò fẹ́ rí mọ́ṣáláṣí mọ́. so gbogbo àwọn wọ̀nyí àwọn tó bá rọ̀ mọ́ wọn ẹ̀wọ̀n ò ráàfà rọ̀ mọ́ ẹ dákun ẹ ṣe wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قد دير لا نشجم لكم عليكم السلام ورحمة الله وبركاته نعم جهل أي مقام أوكي أوكي الجهل الإكرار، ألف كسرة كاف را فتحة ألف مد ها الإكراه إكراه ìjẹni nípa ìkẹta ní alisian ìgbàgbé naam ṣá ní questions okay ó mú ẹjẹ bá a tún question fún ẹni mẹ́ta mi ẹni tó bá náwó ní káàbá rí adẹ́pẹ́yìn nìkan náà nìyẹn ẹnìkan nìyẹn. ẹni mẹ́rin bismillah number one aleykum salaam wa rahmatulahi wa barakatuh àmì àtẹ̀yìn náà. náà ó zenab wíńdò yẹn kí kíní ẹ̀ hàn ó ṣeé ṣí. Naam. Okay. Òtítẹ̀lé Hmm. kó wá bí gbà. Thank you ìyàwó ìṣẹ́ tí bàbá sọ pẹ̀lú ẹ̀ kí ló sọ fún un ó ní ìyẹn náà sí ọ̀rọ̀ fún àwọn àwọn kan lọ ń gbélé sísá wa ń bẹ̀rẹ̀ pé kí ni kò ṣe ó dáa fáǹfààní àwọn tí ò gbọ́ question yẹn ẹnìkan tó ti jọ́mọ ọ̀yá wa rí lọ́kùnrin ó wà lábroad ó níyàwó kan sí abroad ó ní méjì sí nàìjíríà ó wá pè kan nínú àwọn tó wà nàìjíríà yẹn wípé òun ti ń fara mọ́ ìkan nínú àwọn èèyàn tí àwọn ahlùsúnà ó kà fún kébìrì ìjọ ẹ̀ lòun wà ń sìn òun sì mọ̀ pé ní bá ti wà nírú ìjọ yẹn ó ti di ẹlẹ́bọ àbí òun sì mọ̀ pé ẹni bá ti jẹ́lẹ́bọ kò láǹfààní àti fẹ́ mùsùlùmá torí ẹ̀ sísà wa tóun bá sọ̀rọ̀ yẹn kó gbà wípé ìdí tó wà láàárín òun pẹ̀lú ẹ̀ tí ó ti já ìyẹn jẹ́ mẹ́sẹ̀jì àkọ́kọ́ request wa ni pé kó bòun láṣìírí kó má jẹ́ kó hàn sáwọn èèyàn pé ṣíṣẹbọ yẹn ni ò jẹ́ káwọn lẹ́tọ̀ọ́ síra wọn ní ṣíṣẹ́ mọ́ kó bòun ní àṣírí yẹn àbí Sista wa wá ń béèrè wípé kí ni kò wù ṣe kí àwọn tó máa ń béèrè kí ni kí ìwù ṣe káti ẹ̀ ní kò sọ pé òun dẹlẹ́bọ ẹ̀yin sisters ká léèyàn sọ pé òun dẹlẹ́bọ tọkùnrin bá pe obìnrin tó sọ yìí pé òun ò fẹ́ mọ́ kí ni kẹ́nìyàn ó ṣe ẹ́ tó bẹ̀rẹ̀ ìdà àbí tó bá bẹ̀rẹ̀ ìdà yẹn kó máa bẹ̀rẹ̀ sí ní ka ọjọ́ okó ṣíṣe nígbà tọkùnrin ti lè pé gbólóhùn pé mi ò fẹ́ ẹ mọ́ àbí <clears throat> tárábìnrin yẹn bá rí i pé tòun ti gbólóhùn tó pè yẹn dáadáa wà lára ó sì wò ń fẹ́ a máa wá sapa kí lòun lè fi ṣe kíni o kí lòun lè fi tùnú kó lè fi kó ọ̀rọ̀ tó sọ jẹ́ àbẹ́ẹ̀kọ́ ni now tó bá wá rí ọkùnrin yẹn tó nú lákòókò tó wà nù ìdá wọn ò ní di marriage tuntun mọ́ àìbẹ̀kọ́ ni ṣùgbọ́n ni tó bá kúrò nú Islam tíyàwó ẹ̀ wá ń ṣe ìdá ṣóbìnrin yẹn lè sọ wípé òun sì ń lójú kòkòrò pé nínú ìdá yẹn ó lè change mind yẹ káwọn máa fẹ́ra wọn lọ mo ń bí ní o rárá. torí pé léyìí ó ti kúrò ní Islam kódà kó jẹ́ pé ìjọ tó sọ ìrọ̀lẹ́ ẹjọ́ náà ló change mind yẹ wọ́n ní the fresh marriage tó bá change mind ẹ̀ tó padà di mùsùlùmí tẹ̀ ń gbọ́ wa so kí ni kí sísá wa ṣe ni pé kó bẹ̀rẹ̀ sí ní ka ìdá ẹ́ láti ìgbà tó ti gbọ́rọ̀ tí ó gbọ́ yẹn tọkùnrin ẹ bá ní à ah, sọ́rí òun sì sọ ni yóò kọ́kọ́ di mùsùlùmí náà kó ṣe tó wá fẹ́ títà wa padà ẹ̀dàkùn ṣe yẹn clear àṣírí tó wá ní kó bò àṣírí wo lobìnrin fẹ́ bò tó bá jẹ́ni tó ní làákàyè tọkùnrin sọ pé òun ti kọ̀ ẹ́ tí wọn náà dẹ̀ máa fẹ́ lọ́kọ míì tí wọ́n fẹ́ béèrè pé kí lẹ fi ṣẹra yín àdúgbò ní béèrè sọ pé tóbìnrin máa ń ka mítà bẹ́ẹ̀ ni ọkùnrin ló lè kọ obìnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá máa fẹ́ nọmba twenty six tó bá bèrè pé kí ló ṣẹlẹ̀ láàrin wa tó lè ní má dá sí yẹn á dẹ̀ rí àwùfẹ́ títí sábà ni ẹ má dá sí yẹn kò ní rọ́kọ fẹ́ ó rí dàbí kò rí bẹ́ẹ̀ so sísà tó fẹ́ kúrò lábẹ́ ọkọ kan ó ní bùkátà tí kò lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ o so tó bá lóun fẹ́ bò láṣẹ rí pé sísà nǹkan ò nífẹ̀ẹ́ rẹ̀ ṣá máa ń bo kèfèrí láṣìírí kó kúrò ní ìsìlámù ni O ó fẹ́ kó sì máa tan àwọn èèyàn pé mùsùlùmí lòun àrárá ìyẹn ò sínú àṣírí a fẹ́ kó bò rárá so clear alhamdulillah <clears throat> question number two <clears throat> wa rahmatulahi wa Thank you. by Thank you alhamdulillah bí pé question tó ń rè nítorí nìyẹn ẹnìkan béèrè this same question ní nǹkan bí a week ago tí mo sọ fún fún jọ kan jẹ́ kí n lọ́ra dáhùn question yẹn ìbéèrè yẹn ni pé ọkùnrin tó níyàwó méjì ó wá ń bínú sí kan nínú tọ́lọ́n dẹ̀ fún ọkùnrin láǹfààní pé kó fi correct ìyàwó lẹ́yìn tó bá ṣe wá àtìkùn tí ò bá gbọ́ tó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá sọ̀rọ̀ tí ò gbọ́ òun ni pé ọlọ́run ní fájúrú hónà nínú ọ̀dọ́ ọjà ẹ pa ibùsùn wọn tì àbí pípa ibùsùn tì yẹn ìbéèrè wa ní tó bá wá jẹ́ fọkùnrin yẹn ọ̀nà tó gbà pa ibùsùn tì ni pé èyí tí wọ́n bi mí last week ni pé ọkùnrin yẹn ò wá wálé arábìnrin yẹn mọ́ tó ṣe tọ́ kò ṣe tọ́ torí ànábì ní wọlá tájọr ilá ìgbẹ má yẹ ìbùsùn má ya ìbùsùn kóbìnrin àti kó jẹ́ pé nínú ilé kan náà ni tó tó bá gbalé sí ibì kan fún kínní ó gbalé sí ibì kan fún ìkejì ìgbà tó wá fẹ́ ya ìbùsùn fún kò wá lọ sílé ẹ̀ rárá rárá ó ti ṣe ní ìtàkùsù náà right now tó bá wá jẹ́ pé ó ń wá sínú ilé ẹ̀ yàrá ẹ̀ ni òwò ń kọ́ bí tí question wà nìyẹn ní last week eh, àwọn àfáà ní ohun tó dáa jù tó súnmọ́ súnmọ́ jù òun náà ni pé téèyàn bá fẹ́ ya ìbùsùn fóbìnrin hajjul madja wọ́n ní kò túmọ̀ sí pé kéèyàn máa sùn sórí bẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀ ọ̀kéèyàn kọ̀ yìí sí à ń dìmọ́ rẹ ẹni gbogbo orú nǹkan tá a máa ń ṣe tó máa ń fi ìfẹ́ hàn yẹn kó má bàa ṣe wọ́n níyẹn ló dáa jù ṣùgbọ́n téèyàn ó bá wá mú kúrò níbẹ̀ yẹn tó wá kúrò nù yàrá ẹ̀ tó jẹ́ pé nù ilé ẹ̀ náà lèèyàn ṣì wà kò tí ì tako nǹkan tó ṣe súnú kò tí ì tako nǹkan tí ó jẹ́ súnú àdúrà mẹ́bìnrin wọ̀lá tájọ́ ìlà fìlbẹ́yìí máa abandon ni àti jẹ́ pé nínú ilé inú ilé náà dẹ̀ nìyẹn tó nǹkan tí mò ń sọ ní ẹ̀sẹ̀ sí pé tó bá kọ yàrá ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ilé náà ló ṣì wà bóyá gbé máa tẹ̀sí ẹ̀ sínú pálọ̀ mi ò rò tako hadith yẹn tó dáa jù kó sùn kó kọ yìí sí ni àwọn ta bá sùn a ìyẹn ni wọ́n ló dáa jù ṣùgbọ́n tí ló bá gbìyàn kò fẹ́ fún láǹfààní pé kó rí òun gùn bí ẹṣin pẹ̀lú wà burúkú tó wù yìí ó wá gbé mátẹ̀ sí ẹ̀ ó sọ sí pálọ̀ kò tí ì kúrò nílé ẹ̀bọ fífi ilé sílẹ̀ fún yẹn ìyẹn rọrùn ìbéèrè kèlé wá ni pé ókè àkókò tó kúrò nínú yàrá ẹ̀ tó fẹ́ lọ dáwà yẹn ṣó lè lọ bá ìyàwó míì ìyẹn ni mo wá ní kí wọ́n jọ ọ́ kí wọ́n jẹ́ kí n ṣèwádìí kí làwọn àáfàá sọ nípa ẹ̀ ìwádìí tí mo ṣe nípa ẹ̀ àáfàá tí mo ka ọ̀rọ̀ ẹ̀ ó ní náṣíza ìyẹn ni pé obìnrin tó ṣe ọkọ tọkọ torí pé ó ṣe òun pa ìbùsùn ẹ̀ tì ó ní kò ní hákò ká pín ọjọ́ fún un kò ní ẹ̀tọ́ pé ká pín oorun fún un fún píríọ̀dù tọkùnrin yẹn fi hàn abandon ọ̀dọ́ ẹ̀ tí ò bá lẹ́tọ̀ọ́ pé ká pín oorun fún un ó mì pé tọkọ yẹn bá lọ sùn tí magnanimity ni fún time tọkọ yẹn ti ń bínú pé pípàtì ló kù tóun fẹ́ fi fọ́ ní ìṣẹ́ ṣẹ́dẹ̀ pé yẹn náà ó ní maximum ìgbà tó lè ṣe dà àbí so wọ́n ní fún period tó fi jẹ́ pé ó nípinnu pé ah, gbogbo tí mo try work eléyìí ló kù ní táìmù tó pinnu kó o fẹ́ ṣe hájúrò ẹ̀ yẹn kò ní ẹ̀kọ́ sí pé ká pín oorun fún un wọ́n ti sọ pé tó bá kúrò nínú yàrá ẹ̀ pọ́sibú mi kò pọ̀ ju alánàbẹ̀ but ẹ̀mú tún máa ṣèwádìí fọ́ọ̀rà lórí ẹ̀ tí n bá tún rí nǹkan mi tó ta kọ̀ọ̀kan tá a fà yẹn sọ màá jẹ́ kẹ́ gbọ́ adákùnrin ṣó clear alhamdulilah question number three. Now, yes, wọ́n ní halkọ last week mi ò post the audio ẹ má bínú kọ́lọ̀ jẹ́ kí n rántí post eléyìí. Mo ṣe rìkọ́dì yẹn but ìgbà tá a ṣe halkọ tán mi rántí pa á. Owó tó four hours later, àwọn ọ̀rọ̀ míì tí mo fi báwọn èèyàn sọ gbogbo ẹ̀ lórí court. I mean, they ní application tó lè court yẹ very well tábàlẹ̀ ń application mo fẹ́ kọ́ ṣe ẹ̀ pẹ̀lú yìí mo ń tọ́ láti application tó máa cut eh, audio tó bá gùn jù so ìyẹn ni ò jẹ́ kí n post ẹ̀ ẹ má bínú so mo wá bẹ̀bẹ̀ mo ní kọ́ bá mi sọ fún yín pé anytime tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ máa lọ sórí Facebook mo ṣe ń sọ sórí Facebook mo máa ń sọ sórí WhatsApp kìíní ẹ̀ WhatsApp yẹn easier ẹni tó bá ní Facebook account ó lè rí wò ní Facebook now question number four aleykum salaam wa rahmatulahi wa barakatuh. téèyàn bá ní ọkọ tó máa ń ṣe ìṣe kúfùrù ó ń tojú bọ nípa tòjú rẹ̀ ìyàwó ẹ̀ ti wá sọ fún títí títí kò yé bẹ́ẹ̀ ṣe ẹgbọ́n béèrè yìí ó sensitive kí tojú bọlé ẹni pé ó ń lọ yẹṣẹ́ wò àbí ó dẹ̀ máa ń nígbàgbọ́ sí nǹkan tẹ́ni tó lọ yẹṣẹ́ wò lọ́dọ̀ ẹ̀ ń sọ fún un ìyàwó ti wá sọ fún títí kò gbà kí ni kárábìnrin yẹn ṣe ó ṣeé ṣe kó jẹ́ pé kò ríyàwó ẹ̀ nírí àfà mi ò jẹ́ kó ní kàkún kọ́rọ̀ tó ń sọ a máa wá bẹ sísà yẹn kó má sọ pé àwọn kò ní excuse rárá wàá rán àfà tó bá tó sọ fún àfà tó jẹ́ pé ó kọjá ní tí ọkùnrin yẹn máa sọ pé òun ò mọ̀ láàfà á jíṣẹ́ yẹn fún un wípé kíní yìí ó sọ ní di kèfèrí tó bá jẹ́ pé lẹ́yìn tí wọ́n fi ìyẹn yé ó tún takú lórí ẹ̀ a jẹ́ pé ó tọ́ kí àwọn ẹ̀ máa yìí pé ọkọ̀ òun ti kúrò nínú Islam tó clear tọkùnrin bá ti wá kúrò nínú Islam kí la tún ṣe lẹ́ẹ̀dẹ́ ọlọ́run á ti rẹ̀ ṣàdánwò fún wa question number five now now kọ́sọ̀ mi nìyẹn o ah, a máa decide yẹn a máa pín numbers mi ṣẹgbọ́ ẹyọ kọ̀ọ̀kan la máa ń gbà torí kó lè kárí sábà lẹ́nu mi torí question ó yẹ ìbéèrè kò sí question mọ́ bismillah. Uh-huh. ok èèyàn tó ń tajà tẹ́nìkan wá ní òun fi owó ránṣẹ́ láti rà nínú ọjà tó wà lọ́wọ́ ẹ̀ àbí ó tẹ́ǹdì owó ṣùgbọ́n kò sí ìgbà ọjà sọ́wọ́ ìgbà tó wá pẹ́ sáàrin tí kó wá kó ọjà ó wá ní òun ti change mind òun àbí. ṣé ń gbà tó sọ fóun change mind òun fóun fẹ́ gba owó ẹni kí lòun sọ òun fẹ́ wá kó ọjà ok ẹni tó rajà fẹ́ wá kó ẹni tó tà á ló wá sọ fóun fẹ́ dá owó padà ni ok ẹ jẹ́ ká wò báyìí ohun tí àmẹ́bí sallallahu alaihi wasallam sọ ni wípé almutabayi'an bilkhiyar máa lẹ́nu ìṣẹ́rẹ̀ kọ́ ẹni tó ń tà àtẹni tó ń rà wọ́n ní àǹfààní àti change mind wọn tí wọn ò báyìí tí ì ṣe kí ni wọn ò báyìí tí ì yára wọn àbí yẹn ni pé tí n bá kó fún ẹni tó ń tà á tó fi ọjà yẹn lé mi lọ́wọ́ ṣùgbọ́n mi ò tí ì kúrò nínú ṣọ́ọ̀fù ẹ̀ kódà bó jẹ́ pé mo dúró fún ọgbọ̀n ìṣẹ́jú one hour mo wá change mind pé àánú ah, mi ìfẹ́ mọ́ nǹkan tá a fẹ́ ẹ dákun ẹ gbọ́ dáadáa torí tó bá di bí ọ̀rọ̀ òwò ìmánì ìfẹ́lẹ́ púpọ̀ ń bẹ̀ yẹn ẹni tó máa ń lè dúró sí tó mọ̀ ọ̀pọ̀ tẹ́ni ò báyìí kí kúrò níbi tá a ti jọ dúnàádúrà tó ti kó fún mi tówó yẹn ṣì wà lọ́wọ́ táṣọ ti wà lọ́wọ́ ti àbí whatever product tó bá change mind yẹ ànábìrì tí wọn ti yára wọn ó lè dá padà pé òun ò rà mọ́ ṣẹ́gbọ́n mi. now àwa fẹ́ mọ̀ bóyá irú ẹ̀ ti wáyé àbí kò tí ì wáyé tó bá jẹ́ pé ńgbà tóun send owó ẹ ti seal deal yẹn ẹ ti gbà pé this one is completed ó wá sọ pé ẹ bá mi tọ́jú ẹ̀ ṣàǹkó lè wáyé bẹ́ẹ̀ yẹn pé ó dà èmi ti ra kọ́lọ̀ báyìí sáìdì báyìí ẹ̀jẹ̀ bá mi kó sọ́wọ́ tẹ́ ẹ̀ bá lè kó sọ́wọ́ ẹ̀ sọ pé mi ò lè kó sọ́wọ́ tẹ́ ẹ bá gbà láti bá kó sọ́wọ́ kì bá jẹ́ ogún ọdún ẹ̀ kó bá dé ó yẹ kó bá nǹkan ẹ̀ so clear so tó bá jẹ́ pé willingly lẹ́ni ẹ̀ gbà láti bá tọ́jú ẹ̀ tó bá wá dé kúrò ń fẹ́ kó owó ṣàbùkù bó ṣe jẹ́ nìyẹn àmín alaikum salam mo rò pa nípa ṣe last question alaikum salam wa rahmatullah. ọ̀rọ̀ anábì ni ẹ̀rí wo bẹ́ẹ̀ ni hadith ni wípé mo fẹ́ràn tí bó ṣe sọ ni. Eh, àǹfààní tó wà fún kíka súrẹ́tì káhàf níjọ́ jùmọ̀ ànábì ní ẹni bá ka káhàf níjọ́ jùmọ̀ kan ó tó di jùmọ̀ tó ń bọ̀ eh, lóore níṣọ́ láǹfààní tó kàn kọ́lọ́hún táwa lè má mọ̀ tán so hadith tó yanjú wà lórí ẹ̀ wípé ká ké súrẹ́tì káhàf ní every Friday bẹ́ẹ̀ àmọ́ tàbá ti parí halkọ̀ kẹwàá bá mi kí n fún iná hadith yẹn. question bismillah aleykum salaam wa rahmatulah nípa ok Mm-hmm. Okay. bírèkì ẹ̀ láàyè ìtẹ́jọ ní àgbẹ̀mẹ̀ntì yìí wọ́n á lọ bírèkì ẹ̀ ń bò míì. one sọ pé lè ló máa jẹ́ last question àbí fún àǹfààní àwa tí a sì ní kalẹ̀ ń bì láti gbọ́ kí ni wọ́n ń béèrè ẹ jọ kí n tó lọ síbi dáhùn question yẹn sísà tó ń béèrè nípa Suratul Kahf Abu Sa'id Al-Khudri ó ní anabi sallallahu alaihi wa sallam ní man qara'a Suratul Kahf fi yawmil ẹnikẹ́ni tó bá ké suratul kahf níjọ́ jimá àgọ́ aláhùnmínà nur ma bayna al-jum'atayn ó ní yóò tàn ìmọ́lẹ̀ sí ìgbésí ayé ń tọ̀ ọ̀hún títí di jimá tó ń bọ̀ hadith yẹn wà nínú sunan nasa'i ó ti sahih so clear okay now eh, ìbéèrè tí sísá wa ṣe last ni pé ẹni méjì jọ pawó pọ̀ rẹ́ǹtì ìṣọ̀kan wọ́n wá jọ ládẹ́hùn pé ọjà kíkan ń tà tẹ́nì kejì má dìpìlẹ̀ ìgbà tí wọ́n wá pàdé ìkíní kejì wọn náà ló nírú ọjà tẹ́nì kejì ń tà so wọ́n jọ display ọjà tó ṣọ̀tọ̀ọ̀tọ̀ ẹni tó wá. Wa jẹ́ni tó tí wọ́n ti pàṣẹ ẹ̀gbá ìsọ̀ nínú wọn ṣe mọ̀ pé bó ti ẹ̀jẹ̀ pówó kan náà ni wọ́n jọ san òun á máa ní lẹ́mìí pé òun lòun ní àǹfààní ìsọ̀ yẹn ẹnì kejì wá yá àǹfààní ẹ̀ lòdì abẹ́ẹ̀kọ́ ìgbà tó wọn wá fẹ́ tu ọjà kalẹ̀ àdéhùn wọn ni pé káwọn máa jọ turu ọjà kan náà kalẹ̀ ó wá mú nínú ọjà tí ẹnì kejì ẹ̀ tó gbà mọ́ra yẹn ń tà ó display díẹ̀ ń bẹ́ẹ̀ àbí ṣe bẹ́ẹ̀ náà ni ó súnmọ́ yàtọ̀ sípa rẹ̀ ni o. tí kì í bá ṣàrẹ̀ kì í ṣàrẹ̀ tó bá járe ààrẹ ààrẹ ni ọ̀dà ọ̀dà ọ̀dà so nǹkan tó wá jẹ́ irú èyí tẹ́lẹ̀ yìí náà ń tà títà kejì náà wá lọ display sísọ míì tí ò ń ṣe ibi tí wọ́n jọ dáwọ́ ẹ̀ yẹn àbí so ó wá gbòdì lọ lára ẹni tí wọ́n jọ ládéhùn yìí pé òun pe ọmọ yìí òun kókó wá jẹun ó gbà ń lọ́rọ̀ mu ṣé bẹ́ẹ̀ lórí ṣé bẹ́ẹ̀ kọ́ àkọ́kọ́ náà ẹni tí wọ́n ń fi ẹ̀sùn kàn wípé ó gbàyàn lọ́wọ́ mú yìí ìgbà tó náà wá fẹ́ dìfẹ́ǹdà rẹ̀ ó wá ní à ọmọ ìyá tòun náà ti kọ́kọ́ dìsílẹ̀ rọjà tó ń tà ìyẹn la ṣe ní òkè tó bá jẹ́ pé nítorí kó dìsílẹ̀ rọjà tí ẹ̀yìn ń tà lẹ́yìn náà ṣe lọ dìsílẹ̀ rọjà tí òun náà ń tà àkọ́kọ́ náà tá a bá rí nǹkan tí ò tọ́ tí ò bá déhùn táwa àtọmọ ìyá wa jọ ní ṣe tó tọ́ ká sọ pé òkè òun náà ti ṣe báyìí mí náà ṣe báyìí irú ẹ̀ ló máa ń fa ọ̀pọ̀lọpọ̀ marriage má last á lóun sọ̀tọ̀ kọkọ̀ òun ṣe báyìí tó wá ti ń ṣe báyìí nínú máa ṣe báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn afọ́òní sọ pé pé ìwà mùsùlùmí ni èyí torí tó ń ṣe tó takú bẹ́ẹ̀ sì ṣe ní kó ṣe yẹn ìjókòó ẹjọ́ yanjú ẹ̀ excuse tó bá ní kó mú lé wa tí ò bá ní excuse ìpín ojú ẹ̀ káyọ̀ lé lọ́wọ́ bí mùsùlùmí ṣe ń ṣe nìyẹn so a ní sọ pé àti rí pé nǹkan táwa náà ń ta àwọn náà di sílẹ̀ àwa fi sínú àwa náà a máa lọ rán orún ẹ̀ ń so ìṣe dídákẹ́ nígbà tó ń ṣe nǹkan tó tako ń ta fẹ́ yẹn ìṣe yẹn ò dáa tó bá jẹ́ pé ó dùn wá tó a fẹ́ ṣàmójúkúrò fún un la ṣe dákẹ́ kò problem magnanimity nìyẹn èèyàn máa ń mójúkúrò mélòó ní nǹkan máa tà máa tà tẹnìkan bọ̀ tó bá rẹ́ pé dídákẹ́ yẹn ó ń dùn wá lórí ẹ̀mí adẹ̀fẹ́ lọ rán oró yẹn bò ní ìwà yẹn ò da kí ẹ̀ ti clear na wíwá kúrò nínú ìsọ̀tajọ dáwó ẹ̀ yẹn láti lọ tarú ọjà tó ń tà nísọ̀ míì ní òun mọ́ta fi ṣẹra wá bẹ̀ yẹn ṣe bá dẹ́hùn tajọ ní lórí ìsọ̀tajọ dáwó ẹ̀ yìí àdéhùn yẹn ò sọ pé nínú gbogbo ọjà yẹn tó bá jẹ́ pé ní tádéhùn yìí jọ sọ tó sọ nìyẹn pé má èrò ọjà tèmi ń tà nínú gbogbo ọjà yìí inú sọ ni kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn so kò sọ̀rọ̀ pa agbára ẹni lọ́wọ́ dání agbára ẹni lọ́wọ́ mú kò sí kò ṣẹlẹ̀ rárá dépò kan wá sọ yìí pé bóyá ó ní so clear so wọ́n wá ní káwọn gbé lọ sọ́dọ̀ àwọn ó wá ní rárá ó dẹ̀ tá a bá ní fanfà lórí ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan jẹjẹ ká fi lo àwọn àfa ẹni tó bá ní rárá ìkànnì méjì ni kó máa túmọ̀ sí yálà kó máa túmọ̀ sí pé mo ti yọ̀ǹda mi ò ká fún ẹ̀ṣẹ̀ mọ́ àwọn àfa ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ilé lọ́kọláya tí títà bá ní á ó ṣe nǹkan báyìí ṣé ká pe àwọn àfa kan bá wà dáta ní rárá tí n bá gbọ́rọ̀ mi níta you're going so ẹgbẹ́ mo ṣe sọ yìí mo rò pé ẹ ti gbọ́ mi yé ó lè má fẹ́ ká gbọ́rọ̀ lọ́sọ́dọ̀ àfa kan pàtó òun ló ní ẹ̀tọ́ yẹn ṣùgbọ́n tí ò bá fẹ́ ká gbé lọ sọ́dọ̀ àfa kan ó yẹ kó láàfa mi ìtú ní confidence nínú ẹ̀ gbogbo ọkùnrin tó bá wà sí jẹ́ pé kò fẹ́ kọ́gbọ́ jáde kúrò ní ilé rárá rárá a ó fẹ́ máa yábò sí ṣe nìyẹn a jẹ́ pé ibì kan ló kù tó fẹ́ ká gbọ́dọ̀ lọ kò ní choice tá a bá fẹ́ gbọ́dọ̀ lọ síbẹ̀ yẹn ibo nìyẹn sharia panel ṣe nítorí kọ́rọ̀ má dọ́dọ̀ àwọn oníṣẹ̀rí àlàfin yanjú ẹ̀ pé ẹ jẹ́ ká rí ìsáàbì kan ẹ jẹ́ ká rí ìsáàbì kan tó bá lóun ò fẹ́ kó dọ́dọ̀ ẹni ustaz tí sísà yẹn bá wá ṣe sùúrù déédéédéé ó wá dògóńgó ẹ̀mí ẹ̀ ò gbé mọ́ ọkùnrin kan ò lè dé mọ́lẹ̀ kí kó má lọ sọ́dọ̀ àwọn oníṣẹ̀rí àtòrí pé bí ìgbà tó lọ kọlẹ̀kúnlé ànábì nìyẹn ẹ̀dákùn tó clear sọtọ́rọ̀ bá ń rújú láàrin wa àwọn àfáà náà ò dilẹ̀ kí ṣe pé wọn ní nǹkan tó máa fi táìmù wọn gbọ́ wọ́n ń retí kẹ́ wá kọlẹ̀kùn àwọn àwọn gan ń rọ́jú yọ táìmù ni fẹ́ni tó bá ní jẹ́ ká lọ ráwọn àfáà kan bá wa ṣàlàyé ẹ̀ ẹni ire nìyẹn ó fẹ́ tẹ̀sí tó àlámọ̀rí ni àwọn tó máa ń sọ pé rárá tó bá jẹ́ rárá yẹn túmọ̀ sí pé mo ti ṣàbójúkúrò dáadáa nìyẹn but tó bá jẹ́ pé ìbẹ̀rù pé àfẹ́ káwọn àfa ò dá sí i ó túmọ̀ sí pé business àwọn òfẹ́ fi ẹ̀sìn tó ló túmọ̀ sí ẹni ire ò ní ṣe bẹ́ẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilayk وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته so màá send lecture yìí sórí platform immediately lágbára ọlọ́run